máa sọ ìkẹ́ kalẹ̀ yìí ìkẹ́ ọlọ́run sì ní sọ kalẹ̀ yìí nígbà tá a wà nínú mọ́tò tá a ni mo lò ìbátidé àyè ti pẹ́ òjò ń wá tó padà lọ sú á mo ní àpẹẹrẹ ńlá ní ìrìn níbi tí mo ń lọ yìí sáwọn àwọn ìmọ̀ àfa àtọ́lọ̀ fẹ́ kí wọ́n bá pàdé náà bàdá lukman tẹ bá wọ bàtà ẹ bọ́ bàtà yìí tẹ bá lo aago ẹ bọ́ aago yìí lẹ̀ ní drop mic ní sinmi àṣẹ àmọ́ àwọn àgbàlagbà ni wọ́n padà rìn ní kàké àwọn àgbàlagbà aláìwá lukman ẹ yọ fóònù yìí náà kó bẹ́ẹ̀ tẹ̀rí tá a mọ̀ sọnù ọmọ ike bá lásọ bí àgbà kò ní lágbèsà bí àgbà tá a bá fẹ́ sin tí mo fẹ́ sèyí gbogbo tó bá jẹ mọ́ ní láre èèyàn ní láàánú kọ́kọ́ rẹ̀ ọlọ́run ọ̀wọ̀lá bíbí àdé Muhammad taasi bẹ́ẹ̀ wàlláhi azim tàwíkì ẹ tàwíkì mọ̀gbà bí dáńdá kó kọ́ sí ẹ̀yìn ọlọ́run wàlá bíbí àdé Muhammad wàlá yìí ní kọ́ ọlọ́run ayọ̀ ẹ̀kúnmánu ẹ̀sán fọlọ́run pé oore wọ̀bì ànímọ́fẹ́ ẹ̀ wá nígbẹ́ wọlé ra wọn torí lè yẹ òde gbóore wọ̀ bíà wọ́n yìí tọ́fẹ̀ ẹ wá dẹ̀ ní ẹ̀bá òun náà ẹ pé oore wọ̀ bíà ni mo fẹ́ ẹ dákun ẹni tí ọba lè wí gbólóhùn yìí tí ọba lè wí kọ́dákẹ́ ẹ bá náwó sí wọn ẹ bá yí ọ̀pọ̀ àrọ̀ pé wọ́n sẹ́sí wọn. ó ti tó ó ti tásìkò rẹ̀ fún un èyí títí ṣe é bọ̀ yẹn onírèsè rẹ̀ tó bá lóhùn òfin gbá má èyí tó fi ilẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kọ́ ẹlẹ́kọ̀ọ́ ẹ bá ń wí fọ́dọ̀hún lára alájùwà ìkùnmán Muhammadu Raji Adébáyọ̀ yìí ẹ bá ń wí wípé ayé ọ̀parọ̀ ọkọ̀ sẹ́sọ náà. èyí táwọn èyí tún fẹ́ gbọ́ ẹ tún bá ń wí ẹlẹ́kùn ẹ bá àwọn EFCC ọmọ lẹ́kì ẹlẹ́kùn ẹ bá ń wí pé àwọn EFCC ọmọ lẹ́kì ìnáàtè iná láàtè nílàdá ni ìnáàtè iná nílàtè tábà wá ké ìnáàtè iná yẹn tán ìwà ké ìgásà rẹ̀ tí bàbá mi náà tẹ̀ fíìkì tí wọ́n fi hàn mí nínú gayatul maqsud al-kubra bàbá yìí ni wọ́n fi hàn mí ẹni mọ́ bí a ti pàdé ẹni afa amóhùnìyàn sóra yìí àmà kì í kọ́lá àwọn sọ̀yìn bàtà kì í wọ́n á fún tíwà rẹ̀ hàn mí wọ́n pe tíra kì ní gayatul maqsud al-kubra inú tíra ń lọ́wọ́ torí kì í sọ̀rọ̀ orí là ń bá ń ké ìdá àpè nílẹ̀ papọ̀ àbúkátó ké ayọ̀ ẹ̀gbọ́n ní kọ́lọ́hún ò ní ṣe fún yín ẹ̀gbọ́n mi ní kọ́lọ́hún ò ní ṣe fún yín tọ́dún yìí ó fi kulẹ̀ yìí ni kẹ́ ẹ béèrè tẹ́ ẹ lérò pé ságbára rẹ ka bàbá tẹ́ ẹ bínú ìtẹ́ tẹ́ ẹ wò pé ságbára rẹ ka ìwọ lóhùn aláwù la akínú yìí sọ wíru wù ọba tí la ká ìkó òní ronú pé bó ṣe wà ní ìtẹ́ wa lérò pé ọlọ́hùn ságbára rẹ kà kẹ́ iṣẹ́ sóò ní ṣe fún mi ságbára rẹ ka tẹ́ ẹ bá lérò bẹ́ẹ̀ ẹ wá dàníyàn rẹ ìnáàtì ilẹ̀ ọ̀gá láti wọ́n ti dàníyàn ẹ̀yin àgbàlagbà ẹ bá ń ṣe amínà fún wa ẹ jẹ́ akéwì náà kéwì náà lápapọ̀ láàrin rahman rahim ẹ̀nà àtọ́yìnà kàlùkọ́fàr ọ̀sán ilẹ̀ rẹ̀ bíkà wà náà ẹ máa bá ń ṣe amínà fún wa. اللهم انا نسالك يا اله الاولين والاخرين ان ترزقنا على حلالا وان تغنينا بفضلك وان تستر لي هذه ما خان يسود في اكل ما يوشين اي تلوشين نزة وإيمي اجيب وقت حاجتي بما قال للسماوات والارض تيا طوها او كرها قال تعطينا طائرين الوها الوها الاجله الاجله الساعه الساعه بارك الله فيكم وعلينا وصلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم ẹjẹ́ síámi náà papọ̀ gbogbo wa tá a bá wọn síámi tá a bá wọn síámi níjókòó yìí tí a bá náà kà fíkì tó bá ní ká mú àdúrà wa á fi ilẹ̀ o kì í bá ní filẹ̀ àmẹ́ni tó bá ní lágbára kó mu wa kó mu náà wa mọ̀ pé àdúrà mi ọlọ́run jẹ́ ó gbà á tó bá gbà á.